adúgbọ́ fún olùwọ̀ọba wa àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kọba annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sahabi annabi àti gbogbo tí ma ń tàlé súnà annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fìdíjọ alkiyama olùwàmọ́sá kawana kúnnú wa adúgbọ́lọ́dọ̀ ọlọ́run tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé láti ka kìtàbù tawhid tí ń kọ́ wa ń pa ìmọ̀ ọlọ́run lọ́kan àti ìsìn ọlọ́run lọ́kan ọlọ́nkọ́ má sàásí rọrùn fún gbogbo wa kálù àsìkò yìí láti bára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé a kú àṣekù ọdún ọlọ́run jẹ ká sọ́pọ̀ ọdún láyé àtàyè rọrùn lórí iman lórí takwa lórí àlàáfíà kama gbàgbé pé annabuwa muhammad sallallahu alaihi wasallam inu hadithu tó lẹ́sẹ̀ nlẹ̀ annabi ne man sọmọ ramadan thumma atba'ahu bi sittin min shawwal faka annama sọmọ dahar ẹni ọba gbàwẹ̀ ramadan tó wá rọjú tó tún gba mẹ́fà nínú oṣù shawwal ìyẹn lóṣù tí a wà nínú ẹ̀ ó di lónìí ó mẹ́sàn lónìí kó tó di pé ọ parí mẹ́yàn bá gbìyànjú tó gbá àwẹ̀ mẹ́fà péré pẹ̀lú rọmọbọ́nà rẹ̀ tó ti gbà ànẹ́bìní ládátọ́lọ́wọ́ fún ẹni náà bí ìgbà tó fi gbogbo ọdún yípo tó fi gbà àwẹ̀ ni kọlọ̀kọmọ́sá sí rọrùn fún wa àwọn àǹfààní ńláńlá ní tẹ́yìn ó ṣiṣẹ́ díẹ̀ tí ó wà gba èrè ńláńlá tọ́pọ̀ o lè máa gbà kọ máa sinmi o lè máa gbà kọ máa sinmi àmá gẹ́gẹ́ bá ti wí ṣàwálù di 9 lónìí ó fi hàn pọ̀ kú bí ogún ọjọ́ àbí ó lè kan kó tó di pé ṣàwálù yí parí kẹyìn ogbìyànjú kọ gba àwẹ̀ mẹ́fà yìí ọlọ́nkọmọ́sà alfa asheikh muhammad ibn abdulwahab rahimahullah ni afẹ́ka lónìí inú àwọn àbúwábù tí ó se pàtàkì nínú ọ̀rọ̀ aláàkídà fi bá bí àtàwòhìd nínú wọn ọ̀kan gbógi nínú wọn ọlọ́rọ̀ ṣàfáà nínú pìlẹ̀ tí a máa kọ́ nínú mọ́lọ́nlọ́kan nínú sinlọ́nlọ́kan òun lọ́rọ̀ àṣàfáà yìí kí là ń pè ní àṣàfáà àwọn alfáà nítùmọ̀ àṣàfáà nínú èdè Lárúbáwá ay mina tashfi'i mina shafi'i bá ti ma wí àfáà ní ẹ̀dà ní ẹ̀sáfí àbí àwẹ́sẹsẹ̀ lọ́tẹ́ gbogbo àwọn ìmọ́mù àfáà ní ẹ̀dà ní ẹ̀ ìtúmọ̀ shafi'i nínú ṣẹ̀ríà ní nǹkan mélòó nǹkan méjì ààrẹ náà wọ́n ti mú àṣàfáà ogun tó bá jẹ́ kíni méjì ìtumọ̀ ṣàfáà tó fi jẹ́ pé wọ́n mú látara nǹkan méjì ni pé in tó bá na nǹkan ẹyọ kan sí ó lè mọ́ kàájú ń ta fẹ́ kó mú àwà ṣe kíni àwà lẹ nǹkan mímọ̀ bóyá bí wọ́n bá wá di méjì yìí yóò rọrùn láti mú ń ta fẹ́ kí wọ́n mú ìtí ṣàfáà nù òun ni tọ́ bá ipé lápèjúwe nísìnyí èyàn fẹ́ lọ tọrọ ìyàwó lọ́dọ̀ wọn lé kan ó wò pé bóhun nìkan bá lọ wọ́n wò pé ò léèyàn ní àwá ẹ̀dàkùn ẹ̀sìn mi lọ fe ìpìlẹ̀ pé nǹkan kan nǹkan kan káwà mú nǹkan kan ká fi ṣe kíni ká fi kún láti sọpọ́tì ẹ̀ bí wọ́n bá ti ẹ̀rí bí wọ́n bá wò dúó ti yí nìkan <laughs> bí wọ́n ti ẹ̀fẹ́ fún mi nìkan ìtẹ́lẹ̀ wọ́n ṣe kíni wọ́n fún mi ṣàfáà yìí èyí tọ́lọ̀n wá fẹ́ mbẹ̀mbẹ̀ èyí tọ́lọ̀n ọ̀fẹ́ kí lọ́lọ́wọ́ ọ̀fẹ́ nínú ṣàfáà kọ́dà nù tọ́lọ̀ fẹ́ nù ṣàfáà yí tẹ́yàn ọmọ ẹgbà aládá mbẹ̀mbẹ̀ rú àpójú ètù mú wáyé nìsìn ẹni ó síyàn lọ lé ìyàwó tí ó sì sọ̀rọ̀ rẹ̀ dáadáa tí wọ́n fi fún ìyàwó ọgbà aládá àbẹ́ni tó fẹ́ yáwó lọ́dọ̀ èèyàn táwọn ọmọ rí tó ní ẹdákùn ẹ̀sìn mi lọ ọwá débẹ̀ ní gbogbo ọ̀nà ṣàfáà dáadáa ní ìsìláàmù fẹ́ kọ́ràbọ́ mayàn rí ya ẹ̀dàkùn ẹ̀tẹ̀lé mi lọ tẹ́mi rẹ̀ bá balẹ̀ pé kìí sẹni tí ó kọ sínú yọnú ọ̀dà kíyàn ó se ṣàfá fún musulmi ẹgbẹ́ rẹ̀ tó níláadá ni àmọ́ síbẹ̀ náà àwọn ṣàfá kan wá ń bẹ tí èyàn ọgbẹ̀sẹ̀ ń bẹ tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ eléyìí tí ẹyí àwọn alfáà wa ń bí sheik muhammad abdurrabi ọ tí wọ́n sọ jù nínú tíra tàwíìdù kìí se ṣàfáà àtàyé torí ṣàfáà pérìsì méjì ṣàfáà láyé àti ṣàfáà ní alìkìyàmà torí bí tọ́rọ ṣàfáà lágbàádé ni pé kọ́dá ṣàfáà ó siṣẹ́ lálìkìyàmà àwọn kan gbà tí wọ́n lẹ́tọ̀ sí lálìkìyàmà ní ti pé wọ́n rí èèyàn ẹ́n wọ́n rí èyàn sọpọ́tì wọn na orin lẹ̀bẹ́ ṣàfáàtún fílkìyàmà wàṣàfáàtún fìdùnìyà ọ̀pọ̀lọpọ̀ náà tààkà ń bí lórí ọ̀rọ̀ ṣàfáàtàlkìyàmà ni òun lọ́wọ́ nú ọ̀rọ̀ tawhid lọ́wọ́ nú ọ̀rọ̀ àkídà ẹ̀rí gbogbo ń tọ́ lọ ń pa ṣàfáàtàyé níbo

tọrọ alkiyama kákan síra wa láǹfààní mínà ṣàfàá àti fi dúnìyà àwọn ṣàfàá àwọ lọ́lọ́un fẹ́ láyé èwo lọ́lọ́un ọ̀fẹ́ tíyàn lè gbẹ̀sẹ̀ tí ó kó bára rẹ̀ ń bẹ̀ mo ti gbá pèjúwe wá nù ṣàfàá àtọ́ dáa àpèjúwe kan àbí méjì gbogbo ń tẹ́yìn náà bá tún rí tọ́jú ọbẹ̀ gbogbo ń tó rí pé dáadáa lélé ìkẹ́ ìsẹ́sẹ̀ ah onídi owó onídi ẹni tí yóò tẹ̀lé lọ tí wọ́n ìyá lówó ó ní ìdí iṣẹ́ ọ̀fẹ́ wọn gbà àwọn síṣẹ́ ó ní ọba àwọn kọ tẹ́zikíyà àtẹ́zikíyà tó ṣàfàà ó ní máa wí fún ẹlòmí bàbá ní ẹ̀dàkùn ẹbá kọ tẹ́zikíyà pé afẹ́ kí lọ fẹ́ ṣe pé òun fẹ́ apply sílẹ̀ lágbàwà ni ṣàfàánù ṣaraan ẹni ọkọrú ẹ̀rẹ̀ ọlọ́run ó <laughs> àmìmì mọ́ fíra mi kún kẹfì mọ̀ pé èèyàn gidi ni mẹ́yàn bá wá parọ́ pé ọdá tí ó sì dá táwọn sì gbẹ́mí lé pé wọ tí a mọ̀ yí ọlọ́dá èèyàn gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run so ti yé torí náà gbogbo ṣàfáà tí a bá ti mubahat minal mubahat inú tọ́lọ̀ yọ̀nda ọ̀dá púpọ̀ kí mùsùlùmí ọ pẹ̀lú ọmọ ya rẹ̀ mùsùlùmí ọjẹ́ ìyàwó ni ọjẹ́ sẹ́ ni ọjẹ́ owó ni ọjẹ́ afẹ́wà admission ni gbogbo tíyàn máa wá ọ̀dá ṣẹ̀ríà recognize ká ó sì recommend ká kúnyàn láti fi bá wá orí nínú àwọn ṣàfáà tọ́lọ́wọ̀n wá fẹ́ tíyàn lè ṣerú ẹ̀ kí tí ó jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run àpèjúwe rẹ̀ sẹlẹ̀ lọ́jọ́ ayá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam arábìnrin kan nígboro madina wọ́n mú wọ́n gbà mú tí è sì pé wọ́n ní wọ́n ní wípé ọjàlè nínú sẹ̀ríà bẹ́yàn bá gbé tó ní tó ní válù àmàdájọ́ rẹ̀ ogun gbé náà wọ́n gbéyàn lọ́wọ́ nínú sẹ̀ríà valu o ní tàà fi wọn kí ni valu re arábìnrin yí gbogbo mẹ́jẹ̀mù yí ló pé pé in tí ó gbé yìí ó tó ń tí sẹ̀ríà ní ká gbé èyàn lọ́wọ́ sí ọ̀rọ̀ pé èyàn àsìmọ̀ bóyóhun ní bóyóhun kọ́ àgbà mú báyìí pé òun náà ni kí ló kú mẹ́ òun náà ni ká lo sẹ̀rí ọlọ́run fún ah àyàn ah, ìyá yìí àìrú ah, ìyá yìí wọ́n wà gé lọ́wọ́ <laughs> ẹ̀rùn kí n kà mí ń bọ̀nù wọn ànàdà in tó kú ń bẹ̀ ni pé bọ́yá bá bá se ṣàfáà lọ́dọ̀ ànàbí ta bá se gíní ta bá se ṣàfáà àyá yìí ta lọ sí pẹ̀ rẹ̀ ìpẹ̀ ni yóò bá ń pe ṣàfáà ta lọ sí pẹ̀ rẹ̀ lọ́dọ̀ ànàbí sọ̀lọ̀ bóyóhun nìkan náà ni ọkọ rẹ̀ ti kú lápẹjú ẹni o pé ah, bóyá kò ní rí sẹ́sẹ mọ́ bí a bá gbé e lọ́wọ́ àbí èyàn dáadáa sí ní àwọn náà rò bẹ́ ah, bá lọ bá nẹ́bí ànẹ́bí náà lọ kọ́ wa pé ká máa se ṣàfáà yọ gbàrù ṣàfáà yìí kọ́dà ń gbà tí wọ́n lọ wọ́n tún wá wò pé ta ni ṣàfáà yóò dùn lẹ́nu ẹ̀ dáadáa tó yí pé nǹkan méjìlá nẹ́bí owó yóò wo pé mùsùlùmí ni yóò tún wo bí relationship àárín òun àti ẹni yìí wọ́n wá ń náà àwọn tàà nẹ́bí fẹ́ràn jù sallallahu alaihi wasallam usamatu ibn zaidin radiyallahu ta'ala anhuma wọ́n ni ó ta sáájú àwọ́ ọjà lè lóòtọ́ àmẹ́ ẹ̀yọ̀ǹdà rẹ̀ níjọ́ yìí annabuwa muhammad sallallahu alaihi wasallam na nabi n sọ pé atashfa'iru fi hududilla ìwọ ló sì pẹ ká mọ́ lòfin ọlọ́run òsáàmá annabi bínú nínú àwọn ọjọ́ tó lé àkọọ́lẹ̀ pa annabi bínú sí ọjọ́ kan lọ́jọ́ ìjọ náà annabuwa muhammad sallallahu alaihi wasallam fi wa tun lo hadithi ka yi náà ni pé in tó pa àwọn ará àsájú run òun ni pé ní bí ẹni tó lóòkọ tó lóòkì tó níran bọ́ bá dáràn tí wọ́n lò kí wọ́n lò ṣẹ̀rí ọlọ́run fún wọn ní lò àmọ́ bí èyàn yẹpẹrẹ kan bá dáràn rú bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n se wọ́n dá ṣẹ̀rí àfún annabini wallahi lau anna fatimata binta muhammadin sallallahu alaihi wasallam sarakot lẹ́kọ̀tọ́ àtù yádáha anẹ́bì ní gbogbo pẹ̀lú ọlọ́run kọ́dà tó bá ipọ́ ma bíbí inú mi fátímà lẹ́gbá mú bẹ́ẹ̀ ti gbá ìyá ìmú in lò ṣẹ̀rí ọlọ́run lórí rẹ̀ nípa akágbé ọwọ́ rẹ̀ eléyìnlẹ̀ rí pé ní inú tẹ́yàn ọgbọ́dọ̀ dá sí gbé ní bá pẹ̀ ọpẹ́ ẹjá jọ lọ gbogbo tí ọ bá túnmọ̀ pé ẹmọ́ ọlọ́run tí ọba tún mọ̀ pé ìrìnà mọ̀ bẹ́ẹ̀ pé bọ́lọ̀ ti wínú àmọ́ ma lọ orú ẹ̀ mẹ́yà bá lọ orú ẹ̀ yóò rí bínú ọlọ́run inú àwọn ọ̀nà ṣàfáà àti ọ̀dá tọ́lọ̀wọ̀n fara mọ́ òun ni àṣàfáà àtò fi ṣòdúdìlà ká mọ̀ pé ìjìyà tọ́lọ̀ ní ajẹni báyìí yà ní àmá ẹ̀dàkọ̀ ẹni sùúrù náà kọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àbẹ́ ìtọ́ ti ẹ̀ burú òun ní bọ́bá ìpele ẹjọ́ sẹ̀ríà lọ dárú ẹjọ́ yìí káwàáwà bá ti da ẹjọ́ rú àbítà lọ rí adájọ́ lẹ́yìn gbogbo ilé iná bẹnu àṣàfá àtúfí hududilla torí náà ọ̀dá o bọ́lọ̀ ti fẹ́ ká se ṣàfá àkásí pé èèyàn láti wá oore a sí àǹfààní yìí ló tàbí máa wá fi pa ojú òfin ọlọ́ndé inú àwọn ọ̀nà tí ó tún jọ bẹ́ẹ̀ láwùjọ ti wà yí lónìí eh, ọmọ tí ń lo hijabu lápẹjúwẹ̀ wọ́n wá ní a wọ́n fẹ́ jẹ́ ọmọ lò nílé àmẹ́ lọ pé ní ọ̀dà eh, eh, kọmọ nígbà ń lọ léèwé ọba ìpé ti ìwé òun ni ẹ̀fẹ́ kó fèèlì ń léèwé àbí kẹ́nìkan wọ́n náà má lò mọ́ bọ́bá ń lọ <laughs> iléèwé àmọ́ bá ti délé jẹun pé kò kú sẹ́nìkan tí ó rí mọ́ bàbá ẹjọ́ ma lò nílé ọgbò yíò náà ṣàfá àti ọ̀dà nì torí fún mẹ́ ní pé ẹ lòfin ọlọ́run níbìkan ẹ̀sì mẹ́sẹ̀ gíní ẹ má lò níbìkan

là kò túnmọ̀ bẹ́ torí pẹ́lú mí ọgbọ̀yí lọ bẹ́ẹ̀ pé àà só ti jalè náà ìmáulẹ̀ ìmáulẹ̀ bá bẹ̀bẹ̀ o ìyàtọ̀ ń bẹ nínú kíyàn bẹ̀bẹ̀ kí ẹjọ́ tó déwájú adájọ́ àtẹ̀bẹ̀ lẹ́yìn ìgbà tí kíni lẹ́yìn ìgbà tẹjọ́ déwájú adájọ́ ṣẹ̀rí ọgbẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ láyà nẹ́bí sallallahu alaihi wasallam arákùnrin ó sì mú owó rẹ̀ tó ní tó tówó ọ̀fíìsá bẹ pílò rẹ̀ ọgbẹ́ orílẹ̀ sẹ́mọ̀ pé báńkì nù ìdíyẹ bá tún fi ń fi nǹkan sínú pílò tó tó gbé orílẹ̀ torí nà òfin ṣẹ̀ríà ni pé ẹni ó fi owó rẹ̀ sórí páànù mọ́sálásí ń ta ní bá jí gbéhùn lọ́wọ́ orí ẹ̀ mọ̀rùpẹ́ gbọ́mìyé ẹni ó fowó rẹ̀ síbi tí èsẹ pé wọ́n máa tọ́jú owó sí bẹ́nìkan bá débẹ̀ tó mú ó lè gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run o àmọ́lé ẹjọ́ sẹ̀rí àkan ọ̀gbọ́dọ̀ dájọ́ wọn ó gẹ́rù ọwọ́ ẹni bẹ́ èyí wọn kọ̀ qualify as definition ó lè nínú sẹ̀ríà àmú ẹni ọ a ó ti tọ́jú nkẹ́ irú ẹ̀lẹ́ ni ó fi owó bọnú pílò ó tún wá ṣe kíni ó tún gbérí lé à ó ti protect owó rẹ̀ tó bọ́bá wá fọgbọ́n yẹ pílò lórí rẹ̀ tí ọfà owó yọ àti wà tẹni tó mú bléèdì tọ́ rẹ́ àpò ibi wọn kówó sí àbẹ́ni ọlọ́ fọ́ báǹkì ìdájọ́ kan náà torí pé bí tí wọ́n máa tọ́jú owó sí ni wọ́n tọ́jú ẹ̀ sí láwùjọ kọ̀ọ̀kan ìmọ̀ yàtọ̀ láyà nẹ́bí sọ̀rọ̀lọ́sọ́lọ̀m ibi ọkùnrin tọ́jú owó rẹ̀ sí ó ti se déédéé bí yàn bá fẹ́ tọ́jú owó kó se gíní kò se bẹ́ síbẹ̀ náà ọmọkùnrin kan rò pòun gbọ́n ọsọ

<laughs> ọmọ mi náà ni a ah, bàbá o ti kọjá o ti ṣe gíní o ti kọjá alla afauta anhu qabla an ta'tuni èése tó yọ̀ndẹ̀ kẹ tó wọ́ déwájú mi adájọ́ sẹ̀rí àlè mi bí n bá ti dájọ́ tán òfin ọlọ́nà ó di lílò torí náà

ẹ̀fí ilẹ̀ ẹjọ́ ma lọ kọ̀tákò kankan ní ṣẹ̀ríà kẹyàn má dà gbogbo ẹ̀pọ̀ àmá ń jọ tí ẹ bá ti wọ́ọ̀yàn dé kíni ẹ́ déwájú adájọ́ ṣẹ̀ríà tọ́wọ́ adájọ́ pé báyìí ni ó ti kọjá agbára àti wípé ayọ̀ndẹ̀ bẹ́ẹ̀bá yọ̀ndá èyí ọ̀rọ̀ tó lè nìkan kọ́ bẹ́yàn bá pààyàn tí ṣẹ̀ríà ní apá ẹlẹ́yọ̀ndá láàrin ara yìí pé tọ́ ìgbà tí wá rí pé ojú rẹ̀ wálẹ̀ ń gbò ṣe tán yìí àmẹ́lòpin ìgbà tí ẹ bá ti gbé e déwájú adájọ́ ṣẹ̀ríà tó sì ti pé ń tọ́lọ̀ ní ẹsẹ ní ẹnìkan kápa pé ẹmọ́sẹ̀ mọ́ ò bí ẹ̀bá tún wá ń lọ sí pẹ̀pẹ̀ ẹmọ́ lò yọ́wà dàbí lo òfin ọlọ́run torí náà eléyìí ni níwọ̀nba nípa àṣàfáà àtúfí fi àdúnìyà inú àwọn masáìlú àṣàfá àti fi dúnìyà tó jẹ́ contemporary tí ó sí ń jọun tẹ́lẹ̀ òun ni wọ́n pẹ́ kí níka ní al'ajiru ala ṣàfáà inú àwọn contemporary issues táwọn àfá onífíkí ń fèsì láyé tò ní ní kọ́rà kò sí ń jọun in tí wọ́n mọ̀ ń jọun ni pé ẹnikẹ́ fún ìyàn lówó ń torí pé ọba ń se bí nǹkan yìí se jẹ́ tèmi wọn mọ́rú owó bẹ́ẹ̀ bẹ́yàn bá lọ bá yàn tó síyàn lọ bí wọ́n ti yá lówó kò ní tíìpù ẹ̀gbẹ́ ẹ̀yìn ẹgbà tó kún sí àwọn èsè bẹ́ òun gbà pé ládá tó wọ́n gbà ń náà ó ti tó ìwọ́ gbówó kémi ọgbà ládá lójú ayá nẹ́bí bí wọ́n ti lónù lójú ayá àwọn sọ̀hábà gbogbo àwọn sálàfù bá wọ́n ti lónù but ayé padà wá tàtọ́ wára ayé ń padà ń dàgbà sókè ayé ń padà ń dàgbà sókè ṣàfáà àgbọ̀d ọpadà lórí wọnú bísínẹ́sì ṣàfáà àti àwọn èèyàn se ń torí tọ́lọ́un ọpadà sí kíní ọpadà rápálá wọnú bísínẹ́sì àdáwò dáa sí ọ̀fẹ́ látún sí ilé iná èyí lọ wá di masala lọ́dọ̀ àwọn àfá alfukọha almuasiru ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sìsì láyé lónìí ìwọ́ ní ọmọ èèyàn ní ministry ó ti yé àmọ́wèé se contractor ó sì wá ń bí pé ní kíní ẹ̀dàkùn ẹ fún èèyàn mi yìí ọmọ ẹ̀sẹ̀ yóò sì gbówó fún ǹjẹ́ lè wá lọ bá pé sẹmọ̀kémi ni mo torí ṣàfá ànánù ìwọ ló sí kíní torí wọn bá tí fún tí è bá ṣe pé wọ́n lọ ẹti gbọ́tún ma ṣàfá àwọn yé à ìjọ olè wá pé à kọ́ntrakì 10 million mọ́ bá yín <laughs> ẹ́ ni mọ́ bá yín wáyìí èèlò ń tèmi ń bẹ́ ìjọba ṣe rí àwọn àti gbogbo ń tọ́ bá jọ bẹ́ẹ̀ òun afá ń pè ní al'ajúrú alá àṣàfàá ǹjẹ́ èyàn lè gba owó lórí pé èmi ò sí nǹkankan jú pé mo sí gíní mo sì pẹ́ rẹ̀ mọ bá sì pẹ́ pé òun ní kí kìíní yọ jámọ́ lọ́wọ́ tọ́ bá ní ṣe pẹ̀lú ọ̀nà kíní àti ìjàrà tó ní ṣe pẹ̀lú kíní ọ̀nà bísínẹ́sì sí àrí gbogbo èyí kakọ́ kíríà rẹ̀ gbogbo ní ṣe pẹ̀lú bísínẹ́sì haramu ní kíyàn ó gbòrò alàṣàfàà èyàn gbọ́dọ̀ wá bọ́ pé rákùn ẹ̀sìn mi lọ lé ànákọ wá gbé lóló fún mi èèwọ̀lẹ̀ yìí ládálé èyàn wá ń bírú yìí àbí kí lápẹjú ètí mo tún mọ́ ọfẹ́ yàwó àbí ń wá bí ọfẹ́ bí àbí ń wáṣẹ́ gbogbo ẹni tí ń sọ fún ọmọ tí ń kiri òun mú wá bọ́ ti mú 200,000 wá ọgbà ẹ́ ọgbà fún mẹ́ntẹ́ta lọ́la owó òbínú ọlọ́nlọ ń gbá ògbò ẹni tí ó pé ní ṣàfáà àti èsè pé ní ọ̀rọ̀ bíznẹ́sì ẹ́ ní ń gbowó sí èwọ̀ ni kákílẹ̀ àyọ̀ bọ̀tẹ́lẹ̀ tó se pé ní ó ní ṣe báyìí pé ní a ọ̀rọ̀ òwò lélẹ̀ yìí wọ́n náà ó se gíní ọ lábẹ̀ mẹ́ ọ̀rọ̀ ti sí ọ̀jọ́ bẹ́rù tọ́wà pé ẹbọ́n náà ma gbowó oṣù

làákàí àbíkọ́ náà lásìkò tó náà sì mọ́bí tó ń lè lò sí ìró ẹ̀ ló jẹ́ káwọn àfọ́ òfin àyàfi àyàfi tí wọ́n fi ilẹ̀ náà ni pé in tí a bá mọ̀ pé fẹ́ láàdà wọn èsè lọ́fẹ̀ in tí a bá mọ̀ pé gẹ́ni ní àláàdà ìlú àláàdàrú bísínẹ̀sì báyìí àláàdàrú àwùjọ báyìí pé àwọn èsè bẹ́yàn bá gbowó lórí pòun se ṣàfá ń bí yíò wọn ní ọ̀lá ìfì àmọ́ gbogbo tí a mọ̀ pé a jẹ́ ìbá sojú kòkòrò kí lẹ́kún pé gbà nù ilé àwọn alfa alẹ́ mọ́ràn ṣàfá àyókù pé sí ìpẹ́ rẹ̀ nítorí kíni nítorí tọ́lọ́n mọ́ gbà kọ́bọ̀ mẹ́ tí ó se ń torí tọ́lọ́n tó gbaládá òun lọ jù tọrọ èyàn ni ò sí rùjú ń bẹ̀ pé látojú ayá annabi sallallahu alaihi wasallam ẹnìkan gbowó lórí kíni lórí ṣàfáà àmá bí ọ bá jẹ́ bí mo ti wí pàtàkì jùlọ àwọn ilé tó wà complicated tó pé ní àwọn náà ó rí púrúfù lóòtọ́ pé ọ̀fẹ́ káwọn náà ń lápèjúwe tọrọ lè mọ́jì yẹ́lòmí ìtẹ́lòmí fi láṣẹ pé ní ẹ̀fún ẹni yìí ní kọ́ntrakti ó lè ti rẹ́gísítà kankan tí ń rí ní rẹ̀ lọ́dọọdún mọ̀rọ̀póyé ó ti rẹ́gísítà bọ́yá àṣẹ consultant ní bọ́yá àṣẹ nìkan àṣẹ expert ń bìkan tí wọ́n ti mọ̀ òun náà sí ìṣe gíní lọ́dọọdún láàánú pé bàbá ti rì ní ohun ẹkìní rẹ̀ à ní ké sí ọmọ ò ẹmọ̀kún náà náwó nù ìrùn táwọn àfáàfá yìí a ò lè wí fún owó ṣẹ́ tèmi owó ṣàfán àkọ́ǹgbà mẹ́rin owó kíní owó ṣẹ́ tèmi òun ni bọ̀bá sì wà lè fi ilẹ̀ kan gbalada ṣàfán fàhúwà afdol òun ni ọ̀dájú allahu ta'ala alam torí náà gbogbo eléyìí nípa ọ̀rọ̀ kíní àṣàfáàtù fi ìtúnmà rẹ̀ ni pé gẹ́gẹ́ bí mo ti wí in tí èyàn bá ti lẹ́tọ̀ sí kọ́dà lálìkì àmànà káwà rí ẹni tí yóò sí pẹ̀ èyàn tí ó jẹ́ èyàn ó lẹ́tọ̀ sí àbí in tí ọba pẹ́ ọ̀nà méjì ló pín sí tí alìkì àmà in tí ọba sí kíní tí ọba pẹ́ kó tó kẹ́yàn a lè rẹ́ni tí ó sí pẹ̀ èyàn tí ó jẹ́ ó sí kíní tí ó jẹ́ ọya kíyàn ó se ń káàrù pé kò sí ṣàfáà kọ́dà lálìkìyàmọ̀ kọ́dà náà ní bídíà làwọn àfáàkàṣì ọ̀rọ̀ àwọn oníkíní ọ̀rọ̀ ń bídíà ní kọ́dà ó súnmọ́rọ̀ àwọn àwárí jù torí pé àwọn làwọn gbà pé iṣẹ́ tó ń kálù iṣẹ́ rẹ̀ nìkan náà ni ló lè làọ́ àmọ́ pé ẹnìkan ó tún sọpọ́ọ̀tì rẹ tó jí kú kò sí nǹkan tí bẹ̀ mọ́ gbogbo orú àwọn eléyìí ọ̀rọ̀ tí ó takò mẹ́nìhàjù ahlùsùn náà jama'a èyí tí a lùsúnnà dé lórí ẹ̀ àwọn alfa látàyé sọ̀hábà nẹ́bùwa muhammad sọ̀rọ̀sọ́lọ̀m dóní òun ni pé aṣàfáàtú sàbìta in tí ń jẹ́ sàfáà lọ́dọ̀ ọlọ́run lálìkìyàmọ̀ orinlẹ̀ ọlẹ́rí ẹnìkan ọ̀gbọ́dọ̀ pí ò sí torẹ́rì rẹ̀ pọ̀ kọ́dà àwọn ọ̀nà sàfáà alìkìyàmọ̀ ó pé mélòó ọ̀pẹ méje tó sì lẹ́rí ọ̀kọ́kọ́ náà ṣàfáàtà alkiyama ni aṣàfáàtù al'ọ́fìmá aṣàfáàtù al'ọ́fìmá ṣàfáà ńláńlá tí ò sí ṣàfáà ìpẹ́ ńláńlá tí ò sí pẹ̀ tí ọ̀tọ̀mùtò òun ni ọlọ́run lànẹ́bì tọrọ sọ́lọ̀lọ́wọ̀ àríwọ̀sẹ́lẹ̀ pé ọlọ́run lẹ́nìkan nínú àwọn ẹ̀dá àwọn ànábì sí sojú kòkòrò rẹ̀ pé kọ́lọ̀un jẹ́ ọjẹ́ kíní kọ́lọ̀un jẹ́ ọjẹ́ tó kọ́dà wà nílò ànábì fi lé mi rẹ̀ bá bá fẹ́ kí òun ó sì pẹ̀ ti wà náà lálìkìyàmà ká almahmud almakọ́mú òun ni gbogbo bí làdáni bá pẹ̀rún tán àdúrà táa máa mahmuda ìtumà rẹ̀ nù annabi ni fa inna ha láyán bábi ilá lè áhàdìn min halkila kò ní jẹ́ tẹnìkan àfi èèyàn kan péré inú ẹ̀dọ̀ ọlọ́run mo sì fẹ́ kó jẹ́ mi torí náà bẹ́ẹ̀ bá ti pẹ̀rún tán ẹ̀mà bẹ̀lọ́n pé wà bá ń sù makọ́mán mahmuda al-makọ́mul mahmud òun ni àṣàfáàtú al'uzmar tọ́lọ̀n fà nàbí sallallahu alaihi wasallam kí ni tó ma ash-shafa'atul uzma nínú ọ̀ràn mélòó méje òun ni pé ẹ̀rí pọ̀ jàǹtì rẹ̀rẹ̀ lórí rẹ̀ nù súnà nàbí sallallahu alaihi wasallam wípé tó bá díjọ́ iná lèyàn ọlọ ní o àlìjánà ní o ẹnìkan tẹ̀ ní mọ́ yíò gan kí wọ́n lèyàn wá wà láàrín mẹ́sàlù ààlà pé wọ́n kọ́ọ̀tù lọ́la ọwá dé kọ́ọ̀tù gbogbo ẹjọ́ gbogbo ẹ lọ ìjìyà kan ló ń gan yóò sẹlẹ̀ lálìkìyàmà náà inú ọlá ọlọ́run òun ni pé gbogbo alkhalik gbogbo ẹ̀dá ọlọ́run látorí bàbá ńlá wa nabi adam aléhìsàdá tó fi dórí ìgbẹ̀yìn ẹni tó kú láyé ọlọ́run ó jí oun kálukú dìde nù sàárè rẹ̀ gẹ́gẹ́ bó ti wà nú ẹ̀rí àwà wà ní gbangba alkiyama nípòwó ní òhò tọ́lẹ̀ rí bẹ́ẹ̀ nù hadithi yàlá wa aisha radiyallahu anha o ni yàlá wa aisha ni annas arrijalu wan nisa yanzuru ba'duhum ila ba'd annabi ni oho ọkùnrin obìnrin kálukọ́ mọ́ awúra wọn annabi ni al'amuru a'adhamu min dhak ọ̀rọ̀ ọjọ́ náà kọjá fẹ́nìkan ó pé òun wòó ẹnìkan kọ̀tí ẹ̀sẹ́ tí ó mọ̀ fẹ́nìkan wà ń wọ́n ní bọ́mọdé ọ̀bá débí ẹ̀rù ní yọ́ ma sakọ̀ọ́ torí náà bí a bá ń fọ́rọ̀ alìkìyà máa dẹ́rù bẹ̀lòmí kan ma bí a bá ń sọ fún ọ pé ọjù mílọ ọjọ́lọ́n lọ àbí gbàǹkan mi lálìkìyà máa dákùn tètè bẹ́ o wàláìkẹ́ sọ̀rọ̀ àrí kọlẹ̀ nàbí sọ̀lọ̀lọ́hùn àrí ìwọ̀sẹ̀lẹ̀ yóò lè débi pé ṣebí yàn ráyè ìrònú ní ọmọ pé a ẹ̀rí ìbẹ̀nà àbí ìfìyànláwà àìṣàbẹ̀ ọlọ́nkọ́mọ́sá àṣẹjọ́ náà rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa àmá yé ń bí iná ó ti tó bàbá ti fi orí lọ́hùn òun ní gbogbo gbìyànjú tó ń kálukú ń gbà iná gbọ́ta òhìdù yé bá kìí yé sọ ẹnu rẹ má sọ tí ó kó bọ́ má se sàárà iṣẹ́ rẹ lòmí ayé ń bí ti tó gbò fún tó pé kó wá wà bẹ́ẹ̀ ìlà ma sha Allah àwọn ọmọgbà tí ó tó ọdún kan ni mẹ́wàá ni ogún ni ọgbọ̀n ni ọgọ́rùn ni ẹnìkan ọmọ yà sẹ́mọ̀ pé ń gbà tí yẹn bá bá débi gbé káti ẹ̀ mọ́ ìmọ̀ ẹsẹ̀lẹ̀ láyé náà mẹ́yàn bá sì dánwò wà ẹ́kẹ̀ àbóṣe kan nísìnyí tí wọ́n ní rìsọ́ọ̀tì ọ jáde níjọba yìí tọ́ dá gìrì lọ orí nẹ́ẹ̀tì wọ́n tún ní kọ̀ jáde mọ́ ọ padà wá ní ẹwà lóṣù kan tún débẹ̀ tún ní kò sé kíní ẹ̀rì pé yọ padà mọ́ kíyàn ti mọ mọ́ kí náà àhà ti rí gan òun kálukọ́ wà desperate láti mọ́ bí alìjẹ́nà náà ní bí náà ti ẹ̀ ní níjọ́wó ẹran ti jọ́wó níjọ́ tó se pé ọ wà bí kini bí sílìn bí àbẹ́sọ̀ ní lórí ọmọ kí ilé ẹ̀ mọ́ bí tí ọlọ́wọ́ wa kọ́ wa lọ́gbọ́n kan tọrọ náà ni ọkọ̀ wa òun nìta ẹbá àwọn kan lọ́lọ́run pè láàrínẹ́bì tó rán sí wa àwọn súnmọ́ àjà wa lọ ọyẹ kó wo tí wọ́n má wa láà kí wọ́n sì pẹ̀ wa ṣàfáà wọ́n ni gbogbo ọmọ ànẹ́bì adama a wà bẹ̀rẹ̀ mbi tó ti ẹka ti bẹ̀rẹ̀ mbò ló ti á ti bẹ̀rẹ̀ ẹ̀bẹ́ nìkan ló bí ogbó wa kalẹ̀ adama aléhìsàdá pé ìwọ́n ló bí ogbó wa ọ̀rọ̀ ló dé bó ti dé yìí yóò ti ẹ̀ já sí bákan ni kọ̀ já sí bákan ni kọ́lọ̀wọ̀n ti ẹ̀ kó wò wá kọ́ dájọ́ ẹnu ìpẹ̀nú òkè ṣe pé kẹ́yàn wà lìjẹ́ náà o ìgbé àní kí á ti ẹ̀ mọ́ ìbò ló ń kálukú lọ anábi adama sallallahu alaihi wasallam ni ọkọjá tèmi náà gbogbo ẹ̀mbẹ̀nú ẹ̀rí o akọ́lákọ́ọ́lẹ̀ o bàbá ńlá wa adama ó ní ọkọjá tèmi náà lè dá sí ọlọ́run ò fún mi níwáyé bẹ́ẹ̀ a sì kú lọ́dọ̀ annabi adam ẹni ó tún kan náà àwọn annabi ọlọ́run annabi nuhu annabi ibrahim musa sùlẹ̀ gbogbo àwọn annabi ọlọ́run tí ó lókọ tá mọ́ ní àwọn ọmọ èèyàn máa dà lọ́ọ̀dọ̀ wọn pé a ti lọ́ọ̀dọ̀ lámọ́yìn ó lóhun lágbára rẹ̀ jẹ́yìn òní sí pẹwa gbogbo wọn ni ọmọ pé àwọn lágbára rẹ̀ àtùwà dọ́dọ́ gbẹ̀yìn wọn tọ́jọ́gá ti wa annabuwa muhammad sallallahu alaihi wasallam fayakulu sallallahu alaihi wasallam ana laha ana laha emina lọ́lọ́n tọ́jú ẹ̀ emina lọ́lọ́n tọ́jú ẹ̀ هذا هو المقام المحمود òun là nẹ́bí náà wà sí àpàdà kayún ní òtíra kí là nẹ́bí ọwà sí kìí pà nẹ́bí náà kàn wá bọ́ síwájú ọlọ́run yọ́ ma sí ọ̀nà ó se pẹ́pẹ́ ń fúrú yóò ní bàádà tí ó se fọ́lọ́run ọlọ́run tó kọwa lẹ́kọ̀ọ́ ń bí yíò náà bọ̀tẹ̀ yíò àkànù tí ra mọ́kàfẹ́ sọ fún yí sọmárì ipé ìran sàfáà mélòó ní bẹ lálìkìyàmà mélòó méje ẹlẹ́ẹ̀kejì nínú sàfáà ti bẹ lálìkìyàmà òní pé lẹ́yìn ìgbà tí ànẹ́bì bá sí pẹ̀tọ́lọ̀ gbogbo ẹni ọlọ́run bá wá ní yọ́ wà lìjánà náà wọn láwà ọlọ́kù sí wá nù ọ̀hún àmì oǹkàlùkù ọwà dé àlìjánà àbálẹ́kùn títí èyàn ti mọ̀ pún wọn wọ àlìjánà àmá kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ dépò yóò wọlé èyí ọ̀tún di problemu mi àti dẹ́nu ọ̀nà bóò láti wọlé annabuwa muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àwọn ṣàfáàyí ń bẹ tí ò ní tọ́sẹ́lòmí àfà annabi àwọn mí ń bẹ tó pé ní annabi ní àwọn annabi ọlọ́run mí náà ní kọ́dà àwọ èèyàn ẹlòmí náà ní lálìkìyàmà náà àmẹ́rí méjèèjì yìí ta ló ní muhammadun sallallahu alaihi torí pé nínú tọ́lọ̀n fi pán náàbì lè ní pé ẹnìkan ní wọ aljanna sáájú ẹ̀ sallallahu alaihi òun náà ni ó sì pẹ̀ ní ẹnu ọ̀nà àlìjánà tí wọ́n fi sílẹ̀kùn àlìjánà fún kálukú kọlọ́kọ́ mọ́sá síwá lọ́mọ àlìjánà torí náà eléyìí ní ẹran ṣàfáà ẹlẹ́ẹ̀kejì ṣàfáà ẹlẹ́ẹ̀kẹta bọ́nkálukú bá ti wà ní àlìjánà tọ́mọ náà ti wà nínú iná ọlọ́mọ́síwá amin ọkọ̀ síwá lọ́mọ àlìjánà kó já sí sí àlìjánà náà inú tí ọlọ́run ó fi pán ànábì lé sallallahu alaihi wasallam eléyìí àwọn alfáà ní kọ́dọ̀ lè má já ànábì nìkan ní ọlẹ́tọ̀ sí yíò òun ni ash-shafa'atu li ba'di ahli fi raf'i ìpele ìpele aljanna oníkẹ́yàn mọ́ tanra rẹ̀ ẹnìkan ò lè fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kó fi se tí ọlọ́run ọ̀fẹ́ kọ wá dàgbà kọ mọ́ pẹ́ mọ́sálásí kọ mọ́ kan ó sì bẹ̀rẹ̀ ẹ̀sìn láti ọmọ ọdún mẹ́wàá <laughs> ó sì dùn náà sí dàgbà bẹ́ ni pé annabi ó sì pé àwọn kan sallallahu alaihi wasallam pé ibi wọ́n wà yìí Ọlọ́run jẹ́ kípò wọn ga jù bí tí wọ́n wà yìí lọ fi raf'i darajati inú ẹ̀rí rẹ̀ táwọn alfáà máa lò nígbà tábù sálámà kú radiyallahu anhu tọjọ́ kọ ìyá ńlá wa ummu sálámà kò tó dípọ̀ padà fẹ́ annabi sallallahu alaihi wasallam ara àdúrà tá annabi ṣe fábù sálámà jọ ni pé allahumma ighfir lahu warfa'hu fil mahdiyyin pé ọlọ́run foríjìn wá gbéga láàrin àwọn tó ti fọ̀nà mayan nípa àwọn bá àlìjánná torí náà ọdí orísi mélòó ọdí orísi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́rin ṣafa'atuhu sallallahu alaihi wasallam fil min ummatihi alladhina dakhalu nar nínú ìran ṣàfáà tí tó rinlẹ̀ ní àkídà alìsúnnà wal jama'a àfẹ́yàn bá jẹ́ kàwárí jù ní òwí mi òun ni pé àwọn kan wọná nínú ọmọ lẹ́yìn annabi sallallahu alaihi wasallam ìpẹ annabi lọ́lọ́run èmú wọn jáde pé ẹ máa lọ àlìjánná iṣẹ́ wọn gbé wọn wọ́bó ọgbé wọn wọ́bó iná ń kẹrùn-ún àmá ń ṣe zìná ń gbáwẹ̀ àmọ́ mutí àmọ́ ń parọ́ àmọ́ páyàn gbogbo ń tọ́lọ̀ ló wọ́n fẹ́hùn láàbí máa kìlọ̀ pé ẹnìkan mọ́ fojú kéré ẹsẹ̀ báwọn èèyàn o pé sọ́ọ̀sá ti se bí díà ọ̀gbọ́dọ̀ yẹ̀yẹ́ ẹsẹ̀ báwọn èèyàn ọlọ́mọ́jẹ́ òun làwọn tó ṣe pé bí wọ́n bá wọn iṣẹ́ wọn wò iṣẹ́ ẹbú wọn pọ̀ ju iṣẹ́ rẹ̀ wọn lọ kò sì sí ọ̀rọ̀ ìyànjẹ́ lálìkìyàmà ẹgbọ́bọ́lọ̀ tí ma wí ní kílbò lọ́lọ́ ma wí ẹ́ torí náà ẹni iṣẹ́ ẹbú rẹ̀ bá tó ìpóhun ló borí ẹ́ no àbí sọ́rí èyí tó tóbi ní ọ tẹ́wọ̀n àbí èyí tó tẹ́wọ̀n ni ọlá ìpéṣẹ́ ẹbúyàn lọ tẹ́wọ̀n ọlọ́mọjá sídí o ọ̀rọ̀ sànúwà ní kúkúrú ìrìnlẹ̀ kẹrinù òun ni pé àwọn kan wọ́n siṣẹ́ tó yẹ wọn wọ̀ náà àmọ́ kí tí ànẹ́bí ó fi sífẹ́ wọn pé tí ó sì pẹ̀ tí wọ́n pé ẹ̀yẹn kò nù náà gbogbo ẹni ọwọ́ náà jọ jáde ò díẹ̀ làwọn jọ jáde ò ọ̀hun ni pé máàhùn tàwíìdì máàhùn the only condition tí ó mú yàn kò nù náà tọ́ bá ṣiṣẹ́ náà ọ̀hun ni pé ti ṣe gíní bó ti ṣiṣẹ́ ẹbú tó iná bí ó kè báyìí ni ìmọ́lọ́n lọ́kàn rẹ̀ ìsin ọlọ́run lọ́kàn rẹ̀ ló dúró òun ni bẹ́ bá rí táwọn àfáà bá ń pariwo tàwídẹ̀ lómí ni wà láwọn pọ̀ kò sí kéwú mi lẹ̀ mẹ́ni wọ́n ma jí wọ́n wí torí pòun nìkan ló lè garanti ma gbẹ̀gbẹ̀rẹ̀ kíyàn ọgbọ́ yí dáadáa o àmọ́ ẹnu pé tàwídù sẹ́kù lára rẹ̀ kò ní gbẹgbẹ̀rẹ̀ nùnà àwọn ìrìn ẹlẹ́kẹrin tánàbí sọ̀lọ̀sọ́lọ̀ mú sí pẹ̀ ọlọ́wọ́ wà fi ìpẹ̀ ànábì mú wọn jáde kúrò nínú iná wọn wọ̀ kíni wọn wà aljanna wọn wà ní kò lálìjanna ìmá inṣá allahu ta'ala ọdún mélòó ọdún mẹ́rin orin lẹ́nu hadithi annabi náà sallallahu alaihi wasallam àwọn alfáàsì ma wí ibn al-qayyim wí àwọn ilomi náà wí nínú àníwáwù ṣàfáà lálkìyàmà òun ni pé ṣàfáàtuhu sallallahu alaihi wasallam fi qaumin istaujabu náà istaujabu annára aláyàdì kùlúha istaujabu náà aláyàdì kùlúha wọ́n lẹ́tọ̀ síná tí wọ́n bá lè yẹn ìsta ó jábà nǹkan ní òkéwú kí tó mọ́ pé ó síṣẹ́ rẹ̀ ìsta ó jábú ànà wọn ò tí rọ iná wọ́n wọ iná níbi olè ní níbi ní níbi ìbàyànjẹ́ ní níbi ọ̀rọ̀ ẹ̀yìn ní lókùn wọ́n bá lẹ gbogbo ẹ̀pọ̀ tó borí kíní iṣẹ́ rẹ̀ rẹ̀ ìstáòjàbà náà ó dì sáàbù kọwọ iná àmọ́nù wọ́n bẹ tàà nẹ́bí ó sì pẹ̀pọ̀lọ̀ mẹ́jọ ọwọ́ náà kó tó wà ìjànà ọlọ́run ó sì fún ni ó wà jẹ́ ẹnìkan ọmọ mẹ́tànra rẹ̀ gẹ́gbẹ́ yá ma ṣe ṣe pé tọ́lọ́run òfin ní jẹ́ kọ́ ni èyí ló pé èèyàn ẹ̀rí ń bẹ pé ní àwọn kan ó ní tọ́lọ́wọ́ owó tí ó fi sà wọ́n bọ́yá sẹ rí wọ́n pọ̀ bọ́yá tàwídù tí wọ́n ọtún kún àmọ́sẹ́ bú lọ́pọ̀ kẹrin yìí ìstáòjábú ànà wọ́n lẹ́tọ̀ sí kí wọ́n wọ iná àmọ́ ò alìjẹ́nà àmẹ́ran tí ìran ẹlẹ́ẹ̀kẹrin àwọn ó se gíní àwọn ọkọ̀ọ̀kọ́ wọná o ìpẹ̀ ní ìpẹ̀ annabi ní ó mú wọn jáde so ó di ìran ìran márùn ẹlẹ́ẹ̀ka àrùn àdù ẹlẹ́ẹ̀kẹfà ní ọkẹyọkan ẹ̀ <laughs> eh, ó di márùn-ún ó di márùn-ún báyàbí tọ́yìí ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹfà sọ́rì ẹlẹ́kẹ̀ẹ́fà òun ni ṣàfáàtùhú sọ́lọ̀lọ́hùn àríyí wasallam fi báàbí ahàlì bẹ́ẹ̀tì hí an yù haffifallahu anhumul azab ṣàfáàtùhú sallallahu alayhi wasallam في بعض أهل بيته أن يخفف الله عنهم العذاب وهي خاصة بأبي طالب khasatun bi Abi Talib ìran ṣàfẹ́ ẹlẹ́ẹ̀kẹfà fámílì ànábì ló ní ẹnìkan ní tọ́sí sọ̀lọ̀ kọ́nà ní fámílì ànábì náà ẹnìkan péré ni òun nìkan ta ló ń tọ̀hún Abu Talib ẹni tí ó gba ànábì tọ́ gbàtà ànábì ò ní bàbá tí ò ní yàmá sallallahu alaihi wasallam tí bàbá bàbá náà ti kú òun ni ọ tẹ́rígbà gbogbo pé òun ni wọ́n fìtínà lórí pé gbọ́mọ̀ ilẹ̀ já yanjú rẹ̀ tó lóhun nígbà òkú sẹ́sìn rẹ̀ náà òní ẹ̀fì ń lẹ́gbọ́n ọ̀bá sẹ́sìn rẹ̀ àmẹ́ ní fa burú se ẹ̀yùn náà ẹ̀kọ́ ni gbogbo dáadáa ọlọ́run ọ̀fẹ́ kéyàn ó se àìmóre ọlọ́run ọ̀fẹ́ kéyàn ó se kéyàn ó se àìmóre àbútọ́ líbẹ̀ ọ̀gbàfà nàbí sọ̀lọ̀lọ̀ kọ̀ sí láìláà ilẹ̀lá òtè lọ gbọ́lọ̀ gbogbo bá nẹ́bì ti se tó sallallahu alaihi wasallam ọwá àdíjọ́ kan àbúrò àbú tọ́lìbì yìí tí ń já àbúrò bàbá nẹ́bì míì òun ni al-abbas al-abbas ibnu abdul muttalib abbas pàdé annabi lọ́nà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀gbọ́n mi pé mo هل نفعت عمك أبا طالب إنه كان يحوتك ويغضب لك بو ìjọ ní kankan tí ó fi wúlò fún ọkùnrin àbú tọ́líbì èmi mọ̀ bẹ́ nìkan ọ̀bá mọ̀ kọ́dá ń gbàtọ̀ wà ń kéèké káàna yàṣó òtùkà gbogbo tí aburú òfin ní bọ́ ní rọgbà káàrẹ pé ẹ̀ ní sí ọmọ ìlàbúrú wọ́yẹ́ gbogbo bùlákà bí èyàn bá fẹ́ ṣe nǹkan kan sí ọ ìbínú tí ó bí só ń tọ̀hún pé alìnàfà àtàwò fi ṣe ìjọ́nà kan bẹ tó yí ó fi wúlò fún kílà nábi wí jọna ìdá nábi ní kílọ́kà tẹ̀mí pẹ̀lú kẹfẹ̀rí pẹ́lú anábi tí ń fi wúlò fún mọ́ tí ń fi ṣe kíní tí ń fi wúlò fún ànábì ni bí ṣàfáàtì pẹ̀lú pẹ̀mí fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó fi sí bọ́h annar wàláwùlá ṣàfáàtì lakana fi dárkì al'asfali minan nar lakana fi dárkì al'asfali minan nar ànábì ni mo ti bẹ̀lọ́run gbogbo ń tẹ́ wíyè mi máa lóòtọ́ wọ́n gbìyànjú fún mi púpọ̀ àmọ́ mẹ́jẹ̀mú tí èyàn fi wà aljanna ò pé sí wọn lá kí ni mẹ́jẹ̀mú àkọ́kọ́ at-tawhid gbogbo sẹ́rí tí èyàn bá ṣe láyé tí ó bá fi tawhid òkun ó wéṣì gbogbo aburú tí èyàn bá sì ṣe tí ó bá jẹ́ tawhid ò sí gidi tí ó bá ní bá ń wí ilẹ̀ lómi ọwà arúgbà wà láwọn àṣe lọ́jẹ́ orí bẹ́ẹ̀ o ó wà nẹ́bí sọ̀lọ̀ọ̀sọ́lọ̀m káyé àbútọ́ líbi ọ̀tẹ̀lẹ̀ wà jẹ́nà lànẹ́bí fi ní pé bàbá kọ́dà bá ipé láàrín ilẹ̀lá ọ̀nìkalẹ̀ wì tẹ́ kẹrùn tẹ́ ó tó kí n sì pẹ̀yìn lọ́dọ̀ olóhùn wí ìrìnà ọfẹ́ wí àwọn àbú jáàlì ní mbó èèwọ̀ ọlọ́nkọ́ mẹ́jà bọ̀ ní kúkúrú ìrànṣàfẹ́ ẹlẹ́kẹfà

torí annabi ní bí bá se pé torí tèmi lakana fi darkil asfali minanna ìpìlẹ̀ ẹ̀nà lòun náà bá wà níbi tẹ́ ti wá mọ́ tí ń wí fún ilá tẹ̀kan pé kọ́dàbó sí sẹ́kọ́ndì kan mọ́bẹ̀lọ́ nǹkan ọwọ́ náà o kò tó wà ìjẹ́nà nínú ríwáyà míì annabi sallallahu ni yakunu fi dahdah minan nar yablugu ka'bayhi yaghli minhu dimagu yablugu ka'bayhi yaghli minhu dimagu níbi tí ó wà yìí bí náà ti mú ẹlòmí dọ́rùn tí náà mú ẹlòmí dáyà tí náà bú ẹlòmí dárú ẹnu gìgísẹ̀ àbútọ́ líbì nìkan nínú òdì yablugu ka'bayhi gbogbo tí náà ó mú ní ara àbútọ́ líbì kò ní mú kọ́rà kò ní mú ẹsẹ̀ rẹ̀ tán àmá yóò mú kíni kókósẹ̀ rẹ̀ káàbù rẹ̀ méjèèjì síbẹ̀ náà yẹ́gìlì mínú dìmágùrù fílì ìgbónára tí ń rí láti ẹnu bí kókósẹ̀ tí ná dẹ̀hùn ọpọlọ rẹ̀ ó sì máa hó bígbà tí èyàn gbé kaná dọ̀hàdọ́hà ò náà rí náà annar pẹ̀rí-pẹ̀rí nánù káwà pẹ̀lú tí wọ́n jù sínú ẹ̀ torí náà ní a máa ń sọ̀rọ̀ ọ̀nà fún yàn kìí sẹ́nà jàngó kìí sẹ́nà láńtà torí tẹ́lòmí ẹ̀ẹ́ ní ma tẹ́lòmí gbẹ̀mílé ní a máa ń bẹ̀rù ọlọ́mbà ọmọ ẹsẹ̀ gbígbà tó fúwálá nígbàtí wọ́n bá lè yàn wà fí dọ̀hádá mẹ́nà yabulugu kààbẹ̀ yabili minhu dimagu ẹni wa gbì sínú ẹnkọ́ ọlọ́nkọ́ ma sáà sànúwà o ọlọ́nkọ́ sànúwà o torí náà nínú ríwáyà mí fáwàtà jẹ́tù lábìlẹ̀ ilmi a ṣe istifada lọ́gàwíyà ń bẹ̀ ríwáyà yẹn ni لكان في الطماطم الضحضاء او نبدو كني كيسي tomato àmá lárúbá lónìí dáwọn náà ń pè tomato ni tomato àmá ní pìlẹ̀ èdè lárúbáwá in tí wọ́n ń pè ní àtọ̀mátìmù ni in tí ó búyàn tó búyàn rú àbọ̀dọ́hù ni tí ó jú kíní tí ó ju ẹnu kókósẹ̀ èyàn lọ pé tí è bá se mi làkánà fi tó tọ́mọ̀tò ìtumẹ̀ náà ni pé làkánà fi dárkil asfali minanar kọlọ̀nkọ́ sọ wa ń bẹ́ torí náà ọ̀rọ̀ sàfáànìyàn bí ó ti jẹnu ọjọ́ ti lọ mẹ́yàká sọ tíra kíkà àdíjọ́ mẹ́jọ ìṣà ọ̀lọ́gbọ́n tá wá wí ìtẹ̀sí ìlú rẹ̀ a ma wá kà nínú tíra yìí àmẹ́yìn ó lè jẹ́ lè comprehend yẹ kí ni sàfáà láyé kí ni ṣàfáà ní alkiyama ṣàfáà wo ni ọ dá láyé èwo ni ọ dá ṣàfáà alkiyama ọ̀nà mélòó ló pín sí àwọn òwò ni ọ pọ̀ sí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله جزاك الله خيرا جزاك ẹ̀dàkùn ìbéèrè tí mo fẹ́ béèrè ni ó fẹ́ pín ó dá lórí pé kí ni ìdájọ́ àwọn ìbéèrè méjèèjì ìbéèrè tí mo fẹ́ béèrè ìbéèrè méjì náà ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀dàkùn tòbítọ̀ lọ ǹjẹ́ kí èèyàn di adìẹ ọkàn pé ó ládìẹ ọkàn alùsọ̀nàtì wàlìjàmáà but kò ṣe níṣẹ́ pé òun fi taratara tẹ̀lé wọn ṣé ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ sáà lè pè ní pé jama'a alùsọ̀nàtì wàlìjàmáà lápẹjú pé ọ̀tọ̀ ni eh, tàwílì tí ọ̀rọ̀ tó bá wá gan yín tó bó ṣe wá ní pé jẹ́ kí yàn jáde ọkàn pé kó láníyàn tmc ẹ̀hẹ̀n pé bóyá gbogbo àwọn ìṣesí tí àwọn jàmọ́ tí ẹ̀hẹ̀n ó níbi tán fọ́rọ̀ ohun sọmọ kan ló adùsúnà as an example bóyá kí n sọ direct ok pé ok kéyàn ọkàn pé tmc ipe ó ní àjíọ́kan tmc kò wá bá wọn ṣe ẹ̀hẹ̀n ipe bá wọn mọ́ ṣe kùrújù àbí ìmọ̀ mú ìyẹn ìmọ̀ kùrújù tẹ́ni ẹ dákọ̀ ipe ìjáde lé olórí lórí lé olórí ẹ̀hẹ̀n protest so ó dé ó gbà bẹ́ẹ̀ but kò wá bá wọn participate níbi gbogbo àwọn ṣe sí òun ìjẹ́rú ẹni bẹ́ẹ̀ ṣe á sọ pé jẹ́mọ́ tmc then ẹlẹ́kejì wa ni pé kéèyàn sọ̀rọ̀ ẹni wọ́n sọ wípé ṣe àgbà so ìbéèrè tèmi náà ni pé rárá ìbéèrè ẹlẹ́kejì wa ni pé kéèyàn sọ̀rọ̀ kalẹ̀ kéèyàn máa tí fún ní interpretation téèyàn gbàlérò bọ̀kọ́ tí wá mọ́ sọ pé n tó gbàlérò ni pé ṣé ìhun náà bá ojú ọmọ ìyá kan ló béèrè ọmọ ìyá kan ló béèrè ìbéèrè pé ó jẹ́ tó ń ṣiṣẹ́ ní ń ṣiṣẹ́ ní báńkì ó wá fẹ́ kó so ó wá béèrè pé àwọn owó tóun ti save ibi sálárì òun ṣé òun lè fi invest àbí kí gbogbo kóun ṣe ṣe ṣé kóun fi ṣe kóun fi dára àwọn olókòwò àbí kóun gbóni kóun ṣe ṣe ẹ kóhun invest ló ń sọ pé kóhun fi owó yẹn kóhun fi invest sóhun lòun ní só lẹ́tọ̀ sí halal fóhun kóhun invest náà náà àmọ́ sí halali òun ni àbí kèé ṣe gíní ẹ̀hùn ni ọmọ bàbá tí wá pè ní halali kọ̀bá lọ múyàn kọ̀bá lọ invest ẹ̀ òun lọ mọ́ bàbá sì ti ní haramu ni kọ̀gbọ́dọ̀ múyàn kò gbọ́dọ̀ invest ẹ̀ kò gbọ́dọ̀ tọ́jú rẹ̀ so ti yé bó ti jẹ́nu fún ìtọ́jú haramu <laughs> yatakhallasu min al-haram àbọ́ra kó nù haramu ní kí kíkọ́ má bá lọ́wọ́ yàn so masala ńláńlá lẹ eh, summary eh, olúwa sọ́nà al-Qur'an karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن تبتم أرار بالله صبه من سورة البقرة olùwàwà ní tẹ́ bá túbá o irú ìtọ́ rẹ̀ yí fẹ́ sí pé mọ̀ fẹ́ yọnu kó mi rìbá ẹni wà ń tòbòtò fẹ̀lẹ́kún rùúsù àmúwàlìkùn èyí tó jójú owó orí ti ní èyí tó jẹ́ gíní kápítà yín ìtumọ̀ rùúsù àmúwàlìkùn tó jójú owó yín ti yí ni látàbìlìmúnà wà látàbìlìmú ẹ̀ ní sàbòsí máa híyà rúúsù àmúwàlìkù ibi ilẹ̀ àwọn alfa oníṣẹ̀rí àti wá yàpẹ̀ ẹnu díẹ̀ ìpè kí ni túnmọ̀ lakum rúúsù àmúwàlìkù owó yín àkórí owó yín ti yín ni kí lákòrí owó yín ọ̀rọ̀ wọn wá pé méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé irú ọ̀rẹ́ yìí nísìnyí ìjọ tó kọ̀wé pọ̀hún rí sáà yìí owó owó tóhun tí ń kójọ ńgbà tóhun tí ń gbà ọjẹ́ 1 million àbí àwọn kan ní 1 million ojú owó rẹ̀ náà nù bọ́bá gé 1 million yìí ní interest accrual kan tí ó wọlé lọ́la àbọ́túnla èyí ò ọgbọ́dọ̀ gbàmá mọ̀rọ̀kójíyé fàlákùnmùrù úsù àmúwà àníkù pé ojú owó rẹ̀ lónìí tó túbá o ma lọ àmọ́bọ̀kan bá kú kọ́dà níṣẹ́jú kan sígbà ohun tí ó wọlé ọ̀gbọ̀dọ̀ sí kíní lẹ́yìn tútù bá ọ̀gbọ̀dọ̀ gbámá hmm? gbogbo ń tọ́ bá ulẹ̀ wọ́ jẹ́ tíyàn bá ti túbá wọn ní kọ́ fàálà sí pé lónìí tóhun túbá iye báyìí ní òun ní àmáwà alfáà míì wà mínhún al'allama tafsiru tí wọ́n yàtọ̀ tẹ̀fsíru bá bú ń bá zà àtàwọn pé fẹ́lẹ̀kúnrù úsù àmúwàlìkù èló lẹ ní kẹtó tọrùn bọ̀rì báyìí ìrọ̀ rẹ̀ yí nìsìn pé olówó kankan tó gbà síṣẹ́ báńkì yọ́wà lọ wó pé ìjọ yìí 1 million lòun ní lónìí àmọ́kòhun tó tọrùn bọ́n ní 100,000 lówó kí ni ojú owó rẹ̀ 100,000 lójú owó rẹ̀ tí ó mọ̀ nù wà mílíọ̀n rẹ̀ nù ilé ìní ọ̀rọ̀ àwọn alfa àwọn àfá súnnà lọ́sọ àkọ́kọ́ àwọn àfá súnnà lọ́sọ ẹ̀kejì náà ìmọ̀ràn táà gbà àwọn èèyàn ní pé wòyí tí ó bá rọ̀ lọ́rùn bẹ́ torí pé bẹ̀ẹ̀ bá wí bẹ́ẹ̀ tí ò o tí ò ní jẹ́ kó se kó pé inú 100,000 ó níbi tí mẹ́ni ó dé kéyìn ó tó lè ṣe gíní kò tó lè ṣe so tó bá fún pé òun fẹ́ kó gbogbo 1 mílíọ̀nì náà kò sí nkankan àwọn alfáà súnnà tó pọ̀ àwọn tí bẹ́ẹ̀ pín hàn rúúsù àmúwálì rẹ̀ ń jọ́tọ̀ ń sọ̀rọ̀ o lè mú àmáwọn alfáà mí náà láwọn alfáà tó lókọ náà àwọn tí mọ̀ ní bàbá Bin rahimahullah torí pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní Saudi Arabia bàbá tó ní báǹkì tó tóbi jù ní Saudi NCB ni wọ́n pè National Commercial Bank báǹkì láàrín tijari alhamdulillah inú mi dùn ní lílọ tí mo lọ báǹkì yìí náà ti ń change sí báǹkì Islam nísìn bọ̀ báǹkì rìbá ni wọ́n dáálẹ̀ ìjọ tí wọ́n dáálẹ̀ bàbá tí ó ní Ibn Mahfud rahimahullah ó ti kú nísìn níjọ́ tí ó àgbà ti dé tó fẹ́ kú òun ni wọ́n lọ approach bàbá Bumbaz pé ẹ̀yìn sí wá sí fáwọn láti jọ ìwọ̀n ọ̀pọ̀ àmóhun ti fẹ́ gbọ́ nìsìn kí lòun wá mẹ́láyé nìsìn òun fẹ́ túbá wọ́n ni tí bàbá wí fún jọ náà ni pé èèlò ló fi bẹ̀rẹ̀ bísínẹ́sì báńkì rẹ̀ ẹ̀pẹ́ èèlò ló fi bẹ̀rẹ̀ rẹ̀ 5,000 riyals and is now in control of billions not of riyals of dollars bàbá ní 5,000 riyals òun náà ti ẹ̀mẹ́ gbogbo bílíọ̀nsì òun yọ̀ndẹ̀ ìwọ́kò ní ẹ̀n tí a gbọ́ kò sójú wa ni pé ọtẹ́ bàbá ìlọrun gẹ́gẹ́ bí àgbàlagbà èyí kí ló kù tó wọn pàtà àwọn ọmọ rẹ̀ ọgbà torí àwọn ọmọ náà ti dàgbà àwọn náà ti fà àwọn náà bọ́ èyí tó ti jẹ mánéjì èyí tó ti jẹ kìíní àwọn ọmọ prefer páwọn ó lo tẹ̀fsíru kejì pé àwọn lè fi ààlà sí pé iye bílíọ̀n táwọn nílò ní rìbá tí àìmọ́ ìrìbá lókù táwọn rẹ̀ tí ń ta àwọn òní ṣe gíní àwọn mẹ́gbà yìí mọ̀ tàà bá ní tanra wa èyí ń rọrùn fẹ́ni tí mẹ́ni ò tí ẹ́ ìsìláàmù tọ́lọmbá sì fún aláyè bẹ́ẹ̀ ara tí wọ́n fi mọ́ pé fìláàfù àwọn àfáǹgbà mẹ́ òre ni torí náà ẹ̀bọ́ rẹ̀ yìí sọ̀rọ̀ èyí tó bá rọ̀ lọ́rùn inú méjèèjì ọlọ́run ṣe rọrùn fún àmẹ́ ìjí òmúrù júwá ní yọ 5,000 gbàgbé ìyókù ìjẹmọ̀gẹ́yìn òmúrù júwá àmọ́ bọ́bá lè lára rẹ̀ olè lókè هذا والله أعلم وصلى الله على